tí ń sọ pé kò lè dá yóò dá talẹ́ni náà tí ń sọ páyé mi ò lè dìde mọ́ talẹ́ni náà tí ń sọ pé ti tọ́ wò mí kó rí polúwa mà dùn gan ó sì pọ̀ talẹ́ni. ohun tí ìwé mímọ́ sọ ni wípé ta ló ń wí nígbà tí ọlọ́run kò pàṣẹ gbogbo alágbára ayé tèmi àti ẹ̀ tó ń fọ̀hún nígbà tọ́lọ́run ò fọ̀hún lónìí a pàṣẹ pé kí ni nǹkan dákẹ́jẹ́ a kò ojúmọ́ mẹ́. ẹni tó ń mú mi bọ̀ láti ìpìlẹ̀ mi ó mọ̀ dá. a kú ojúmọ́ lẹ́tọ̀ lórí ìkànnì afẹ́fẹ́ rédíò ti yín ayíǹde fm five oh four dot one òṣùpárò láàrin ìràwọ̀ abraham ògúnlẹ̀yẹ lórúkọ tèmi ọmọ nílé òkìtì nílùú ìbàdàn májàmájà tó kára wájú lẹ́rú àjíire bí ojúmọ́ ire ló tún mẹ́mí ṣojúmọ́ ire ló mọ́ wa. ẹ ṣe bí wọ́n ní pé bá òkú ìṣe ò tán a ti wà ní ọdún kérésì òní ní ogúnjọ́ lé ẹyọ kan àkàsọ kejìlá ọdún 2020 lábẹ́ bó tilẹ̀ òkórí ìrìnàjò ọjọ́ òní kò ní já sẹ́kù fún wa ìrìnàjò àlọ́ọ̀dẹ́ àní bá wọn rìn gbogbo àwọn tó ń tà tó ń rà a máa àwọn oníṣẹ́ ọba ọkọ̀ ọba àdáàbọ̀ òní àwọn alágbàṣe àwọn àwọn òǹbániṣiṣẹ́ lórúkọ Aláwùrábí àní ṣiṣẹ́ gbà àní kábàámọ̀ àní jẹ̀bi. ẹ ó ní ìrètí wà fún igi tá a bẹ́ lórí ẹ tí òjò bá rọ̀ ẹ tómi bá kan gbogbo àṣekínni a tún so padà ẹ kò sẹ́ni tó lè sọ pé ó ti tọ́ fẹ̀dá kan kò sẹ́ni tó lè sọ pé ah lágbájá ò lè rí ṣe mọ́ ah òpin ti dé bá lágbájá nítorí tọ́lọ́run ò bá sọ pé ó tán kò sẹ́dà tó lè sọ pé ó tán torí ẹ̀ lọ́rọ̀ ṣe já pé báwo kú ìṣe kíni ìṣe òtàn ire tí ò ti pin fún ẹnikẹ́ni nítorí pé ọlọ́run gangan ni ìrètí ọlọ́run fúnni ní orí ọ̀fẹ́ ó rọ mí fún ojúmọ́ tòní ni wípé bí ọdún ṣe ń sun mọ́ oníkálukú ń sáré kíjokíjo kárówó ṣọdún ẹ má jẹ́ ká gbàgbé pé ẹ̀mí yìí yóò láàárọ̀ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ má fi ẹ̀mí àwọn ènìyàn wéwu ọjọ́ lọ́kọ̀ ni tó jẹ́ pé òun rìnrìn àjò láti ìletò kan sí ìletò ni má sáré àsápajúdé pé kó o bá lè rówó pa ẹ dẹ̀jọ́ ẹ má jẹ́ ká nira wa lára ẹ ọdún ti dé ká wá yí pin gbogbo nǹkan tí ó wọ̀n ká wá sọ pé wọ́n ẹ a máa ṣọdún ayọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún la tún máa ṣe ní ayé ilé òní jẹ́ àṣemọ fún gbogbo wa ẹ̀hún tí mo fẹ́ sọ fún ẹ lówùúrọ̀ yìí ni pé jẹun má jẹ gbèsè má sáré dè má dúró ẹ̀ lórí gbìyànjú ni òré wà ọlọ́run ló ń ṣàmì sọ́rọ̀ ẹ̀dá alùbáríkà gangan lè ṣe kókó ẹlòmíà máa gbaṣẹ́ ní gbogbo ìgbà síbẹ̀síbẹ̀ wọn ò dẹ̀ fi ṣe nǹkan rí nítorí alùbáríkà ò tẹ̀lé wọn ẹlòmíà ò dẹ̀ ní oríṣẹ́ gbà lọ bí títí ìwọ̀nba tó bá gbà yẹn á dẹ̀ fi gbé nǹkan ṣe nítorí pé alùbáríkà ni alùbáríkà ọlọ́run kò ní fi ayé wa sílẹ̀ kò ní fi iṣẹ́ wa sílẹ̀ à ní ṣe fẹ́ lómi nítorí pé bá ṣe ń ṣe àyájọ́ kérésìmesì mo fẹ́ rán ẹ létí pé kérésì kristi gan-an ọgbọ̀n ọjọ́ ló lò nílé ayé kógo ẹ̀ tó bú jáde kó tó ṣiṣẹ́ ọjọ́ ọdún mẹ́ta èyí tí wọ́n sọ pé tí bẹ́kún pẹ̀dá lẹ́kàn ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ mi ò sọ wípé kúwọ náà dúró kó tó di ọgbọ̀n ọdún kó tó rògòlò ohun tí mò sọ fún ẹ ni pé ṣe jẹ́jẹ́ tó bá tásìkò ẹ wà á dìde torí tó bá tásìkò àti ṣu ìwòde aṣekínni ìwòde alànà kò sí bí òòrùn ṣe ràn títí ẹ tó bá tásìkò alẹ́ ẹ á wọ̀ ni nítorí pé àsìkò ti tó tó bá dẹ̀ tásìkò fúnṣùpá náà kò sí ìràwọ̀ tó lé ní pé kó má tàn nítorí pé àṣẹ Elédùmarè ni àsìkò ẹ ń bọ̀ àsìkò mi máa dé lágbára Ọlọ́run àsìkò wa ìgbà wa ẹ kò ní kọjá wa ó wù ní ká jẹran wọ́n fáfúnni kò jẹ́ ibi tá a ti máa gbé rímọ ní orí ètò ní lágbára ọlọ́run ajé àfi ilé wa ṣe bùgbé a ó ra jíjẹun ọkàn á balẹ̀ ire lójú owó rí a ó rí ire gbà àní kábùkù àní tẹ́ àní bẹ́lẹ́tẹ̀rìn wọn ò ní ṣùwà mú wọn ò ní ṣùwà pa lábẹ́ bó tilẹ̀ kò rí wọn ò ní kéde kú wa ìrànlọ́wọ́ aláìlèyàn aláìlẹ́ nìkan á dìde fún wa àní dánìkan ṣayé àní ṣe fẹ́ lómi jẹ ire tí ò ní pin lójijì àkó ọdún ẹ̀ẹ́mẹ́kìyín mo kí yín mo kí yín pé a kú ọdún ire.